orúkọ mi ni Mrs. Fáṣọlá tọmọ sí Yaruka onífùfù. ti lé lógún ọdún o tí mo ti bẹ̀rẹ̀ ṣọ̀ṣẹ́ mi kọ́ ni mo kọ́kọ́ rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó mi kan ló kọ́kọ́ ń rò nígbà tó ṣáà ń rò ṣá ó lóun fẹ́ travel ó wá lọ sí ilé lọ́dọ̀ mọ́mì ẹ̀ nígbà tó wá délé lọ́dọ̀ mọ́mì ẹ̀ mọ́mì ẹ̀ wá ní à iṣẹ́ táwọn ṣe ṣe ṣe ṣe tí ò ṣe kinní òun náà nìwọ náà tún wá lọ gbé àwọn òfíṣẹ́ fùfú lé ẹ lọ́wọ́ o kò yá má ro fùfú mọ́tò bá ti dé kó o èmi tiẹ̀ ti bá ra jàlẹ̀ mo ti bá ra gbogbo nǹkan tó máa lò lẹ̀ wọ́n bá ní dọ̀dọ̀gbọ̀n kó ṣàfiṣẹ́ fùfú lẹ̀ èmi ń tèmi gbà yẹn ọjà tẹ ni mò ń tà mo ṣáá fi wá wà ní ìdí fùfú yìí láti gbà yẹn bẹ̀rẹ̀ tí ọlọ́run ti ṣe ìyanu lórí ẹ̀. <laughs> iṣẹ́ ńlá gidi ni o nítorí àwọn èèyàn míì gan máa sọ pé kí ni màmá kí lè rí di kínní nígbà mo dẹ̀ mọ̀ pé mò ń rí owó lórí ẹ̀ máa ní à ẹ má ṣe mọ̀ máa ní mọ̀ à màá ní mo ti gbọ́ màá dẹ́lò mi lòun màá ní mo ti gbọ́ ó dẹ̀ tún máa máa ṣiṣẹ́ mi lọ iṣẹ́ àyà ni o iṣẹ́ àyà apá máa máa ròyìn nínú eegun lọ́rùn tẹ́ ẹ bá sùn báyìí nígbà míì báyìí pápá yìí bá dé tàbí gbáyà débìí pé mi kì í máa ń mi kì í máa ń lè ro fùfú yẹn nígbà míì gbogbo nǹkan téèyàn ń ṣe nílé ayé ni mo ti ṣe mo ti ọlọ́run ti ṣèyanu mo ti rán ọmọ lọ sí yunifásitì mo dẹ̀ ti rán ọmọ lọ ìlú èyìnbó mo ti kọ́ bí ojúlé méjì kan ọlọ́run ṣèyanu. oníwèé ìròyìn iṣẹ́ níṣẹ́ jẹ́. iṣẹ́ ọwọ́ jẹ́ ó jẹ́ kókó iṣẹ́ ọwọ́ jẹ́ kókó ní pé owó téèyàn máa rí nínú iṣẹ́ ọwọ́ tó bá mọ nǹkan tó ń ṣe ó ju ẹni tó ń lọ ṣe iṣẹ́ kan tó máa ní wọ́n gbé five hundred kan lé e lọ́wọ́ pé gbà kínní kan tó bá mọ nǹkan tó ń ṣe tó bá ti ṣiṣẹ́ ọwọ́ á rówó tó bá lè ṣe tó bá lè faradà àwọn àmọ̀ràn mi ní sáwọn ọ̀dọ́ wòyí ni pé kán mú iṣẹ́ wọn ní kókó kán má dòdò ọkọ mi ń bọ̀ tó fẹ́ẹ̀ tó dé ẹ ṣé o. ṣègbó owó ní ń pa.